káàárọ̀ ah, ẹ káàsán ẹ káàsán báwo ni o. sá a ti wà ń ní àti àárọ̀ lórí ọ̀rọ̀ appeal case lórí kéèsì um, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ jọ ṣé ẹ lè fún wa ní update ní bí ó ṣe ṣẹlẹ̀ ní ilé. Eh, bó ti ṣẹlẹ̀ ń bẹ̀ ó ní pé wọ́n gbé àpì wọn wá àti sọ pé àpì tán gbé wá yìí record of àpì wọn ẹsẹ̀ rẹ̀ ò múlẹ̀ adájọ́ dẹ̀ bi mí léèrè pé kí mo ní tí mo ṣẹ̀ rí ni mo sọ pé gbòǹgbò ẹjọ́ yẹn kò múlẹ̀ dáadáa nígbà tí pé ohun tó fi ń dẹ̀ sọ pé ìgbà tí ń bá rí náà ni kí n wá sọ fún ilé ẹjọ́ so kò jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ní àwọn fẹ́ gbọ́ ní ọ̀túnla pé àbí lọ́la pé ẹni ẹ máa mú ìwé kan wá ìwé tó bá mú wá o èmi ò dáhùn rẹ̀ so ládájọ́ fi sọ wípé mo lè dáhùn rẹ̀ mo máa fẹ́ dáhùn rẹ̀ so ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ara fọ̀rọ̀jọ̀rọ̀ láàrin ara wa ní adájọ́ sí amòfin ara fọ̀rọ̀jọ̀rọ̀ láàrin ara wa. ẹ bàbá mi yẹn má bínú ẹ pẹ̀ fún wa nínú àwọn ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu adájọ́ ó pe èdè kan tí ẹ jẹ́ kí n sọ ní yorùbá kó lè bá yé àwọn ọmọ yorùbá nígbà tí ẹjọ́ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ bọ́yẹ ti wá pòní fún pọ̀ tó náà fi rí i wípé ibi tẹ́ ẹ dúró sí ibi òótọ́ lẹ dúró sí ó wá pè ó pèdè kan jáde lẹ́nu ó ní pé ẹ ọ̀tá yóò kábàámọ̀ nínú ẹjọ́ tí à ń pè lọ́wọ́lọ́wọ́ yìí pé ẹ regret pé ẹ regret ẹjọ́ yìí kí ni nǹkan tí ẹ fẹ́ sọ fún àwọn Yorùbá lórí ẹ̀. ṣe mọ̀ wípé ẹni tó bá fẹ́ ẹni tó bá nílò ò ní fẹ́ kí lò ó tú ṣe mọ̀ hmm. onílù kò ní fẹ́ kí lò ó tú nígbà téèyàn ò níṣẹ́ mi ju iṣẹ́ lọ́ọ̀yà yìí lọ a ní fẹ́ kí iṣẹ́ lọ́ọ̀yà ò bàjẹ́ pàtó dẹ̀ pàtó sọ̀rọ̀ mo ní kó là á ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi pé. Pe bí bàtà ṣe fọhùn ó ti sọ fún mi pé ohun tó ń sọ káwọn kọ́ nìyẹn pé tó ń sọ ni pé kí n tẹ jẹ́jẹ́ kí n tẹ jẹ́jẹ́ kí kí n tẹ jẹ́jẹ́ kí torí ọjọ́ iwájú ó ní tó ń sọ nìyẹn pé téèyàn bá tẹ jẹ́jẹ́ tí àwọn tó lẹ́jọ́ bá kóyàn sínú wàhálà tá a bá lọ tán èèyàn nìkan ni ó kù tẹ jẹ́jẹ́ lóhùn lóhùn sọ lẹ́mi tó sọ fún mi pé bàbá ṣé tó ń sọ ni pé màá kábàámọ̀ nù ẹjọ́ yìí ló ń sọ ẹ rí i pé àmẹ́ta náà wà ń bẹ̀ ìkan náà sọ pé ọmọlúwàbí yẹn ni adájọ́ èmi náà sì mọ̀ pé ọmọlúwàbí yẹn bọ́rọ̀ yẹn ti jáde òye nìkankan ṣùgbọ́n ní táwọn sọ ni pé kí n tẹ jẹ́jẹ́ torí ọjọ́ míì pẹ́jọ́ ilé ó lọ sọ pé kí n sọ ni pé ó ní kí n ṣe nìyẹn ó lóun sọ pé ó lóun sọ pé àbá máa wà nínú ìjọba àmútọ́sọmọ gbọ́rọ̀ ìjáde mọ́ ní ah, mi ò jọ́ mo ti ń ṣe iṣẹ́ amòfin mi ò gbọ́rú eléyìí rí wá ní tó ń sọ fún mi pé kí n tẹ jẹ́jẹ́ pé ọ̀rọ̀ yóò gba bẹ́ẹ̀ sí pé lẹ́ẹ̀kan náà nínú tó sọ pé wọ́n dá ìyàn mi dúró sí kútọ́nu wọ́n fìbọn lé káàkiri wọn ò jẹ́ wá ní kí n tẹ jẹ́jẹ́ pé ká ṣe sùúrù tí wọ́n tó ń sọ ló nílò nífẹ̀ẹ́ kí lu ẹ̀ tù hmm. mi lẹ́yìn iṣẹ́ amòfin. bàbá wa kí wàá ní àbájáde in tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́. ẹ tó wà ń ni pé ó ní ọ̀túnla wọ́n fẹ́ gbọ́ ẹjọ́ yìí wọ́n fẹ́ gbọ́ àpíìlì yìí sẹ́mọ̀ táwọn bá dẹ̀ tọ́ ni pé kí wọ́n gbọ́ tí wọ́n náà ni pé kí wọ́n dẹ̀ gbọ́ tí wọ́n wá fún ọ ni pé kí wọ́n gbọ́ sẹ́mọ̀ wọ́n dẹ̀ fẹ́ gbọ́ kíákíá ó ní kí dẹ̀ kọ́ náà máa gbọ́ kíákíá ní tó fi sọ ni pé kí wọ́n gbọ́ ẹjọ́ bẹ́ẹ̀ kíákíá pétro pé ó bá tọmọnìyàn lọ hmm. so òṣìṣẹ́ ta fẹ́ ṣe ju ká jẹ́ ká gbọ́ kíákíá náà lọ. bàbá mo gbọ́ tán sọ nípa additional uh, exhibits ṣé èèyàn tún yàtọ̀ sí gbogbo nǹkan tán ti fi hàn ní ẹjọ́ ni àbí ṣé wọ́n padà gbà fún wọn láti. ẹ ṣe n tó wà ń bi eléyìí o additional exhibit tó wà ń bẹ̀ tó ń kó bọ̀ bí lọ́ọ̀yà ń kọ nǹkan rẹ̀ ó lóun fẹ́ gbé additional record wá kò sọ pé òun fẹ́ gbé exhibit wá ó lóun fẹ́ gbé additional record wá lóun fẹ́ gbé additional record wá ó ní bá ti ṣe é ìbí sọ pé mo ti lóun fẹ́ gbé wáyé o kò ṣe bí wọ́n ti ṣe. ẹ bàbá wa ìgbà tó kù gẹ́gẹ́ tó kí adájọ́ ó sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú agbẹjọ́rò Anthony General ó sọ ọ̀rọ̀ kan ó ní wípé òun rí i pé gbogbo ìlàkàkà yín ó ní pé láti rí i wípé ẹjọ́ tá a ti gba ìdájọ́ lé lórí tẹ́lẹ̀ tó wá sí ìmúṣẹ bóun sì rí i pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tá a tún ti wá sí tán ti wá sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó ń fẹ́ ṣe mọ̀ pé kò lè ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ kò lè ó lè mọ yẹn dáadáa ọ̀tọ̀ ni ohun tó ń fẹ́ tí wọ́n bá dá ẹjọ́ bẹ̀ ẹ̀tọ́ wa ni pé ká lọ sílé ẹjọ́ ibi tó wọn bá wà ká wá owó wọn kàn ká dẹ̀ yọ owó tilé ẹjọ́ dá fún wọn lówó lọ́wọ́ náà ìjọba lówó lọ́wọ́ tó ń dábàá lọ fún bẹ́ẹ̀ ni tó sọ pé torí ẹ̀ ni mo fi ń làkàkà pé kó má gbọ́ ikán òdà kan dúró ìyàwó òdòkó ìyàwó òbókùn nìkan ò dá kan dúró nítorí bẹ́ẹ̀ ṣe ń bì kò dá tìsàlẹ̀ dúró ọ̀sẹ̀ yìí náà ni wọ́n gbọ́ tìsàlẹ̀ kò dá ọmọ dúró rárá nìkan ò dá kan dúró owó tí wọ́n dá ẹ kó fún wa ká kó sí báǹkì kó mọ bímọ tó bá ti bímọ tán tẹ bá jàre á dá padà fún yín tẹ bá jàre akọ àfi ẹfi èlé orí ẹ tó wà ní báǹkì fi kún ló jẹ tiwa ṣùgbọ́n àwọn adé wà lápò tí ní tá nìyẹn ní tá nìyẹn pé ìjọba àpapọ̀ ní ìlà ń bá fẹjọ́ pọ̀ ẹ bá sì fẹ́ bá kinní kan jẹun síbi rí ogun so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn ìjọba àpapọ̀ là ń bá wa ṣeré ọ̀tún náà wà látún láǹsì ṣe àwọn adájọ́ náà ń ṣe onílù ìmùtò láti bẹ̀rẹ̀ ìfẹ́ kí lù tú. ẹ dákun bàbá wa bí a ṣe ń fojú wo ẹjọ́ yìí lọ pẹ̀lú bí lọ́ọ̀yà àti àbẹ̀fúnjọba bí ó ṣe ń ṣe kankan lórí ọjọ́ yìí níbo lẹ rò pé ẹjọ́ yìí wọ́n padà wó sí àkókò ẹ̀kejì níbẹ̀ ni wípé tó bá jẹ́ wípé àwọn aráàlú tá à lẹ́nu kankan níjọba lórí kẹta ṣẹlẹ̀ sí tí ká sanwó fún ìjọba ǹjẹ́ àwa lè mọ òjọba ní kòtò báyìí àti wípé sá a rí pé àwọn adájọ́ yìí ni wọ́n náà tún ń tú nǹkan tí lọ́ọ̀yà wọn sọ ṣé wọ́n gbẹnu sọ fún wọn ni àbí olóyè yẹ kó máa divine definition nǹkan tí wọ́n kọ́ sọ ní. ẹ ẹ sórí nígbà míì a máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ wọ́n dángájíá mo sọ fún kó nílùú òní fẹ́ kí lò ó tú àgbà ọ̀jẹ̀ kò sì ní bọdún eégún jẹ́ onílùú òní fẹ́ kí lò ó tú àgbà ọ̀jẹ̀ kò ní fẹ́ bọdún eégún jẹ́ tó dẹ bá rò ìyà tó bá rò ṣẹ́ làwọn náà sọ ń bẹ̀ pé àwọn di pé àgbà ọ̀jẹ̀ ni mí wípé gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ní wọ́n bínú a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa n ta n sọ́n bẹ́ẹ̀ ó lè mọ yẹn tẹ wa ń tà ṣùgbọ́n èdè tá n bára wa fọ̀ ó jọ yé wa wọn ò ọ̀rọ̀ tán sọ sẹ́mọ̀ pàtàn bí mílèrè mo dá wọn lóhùn pé ọ̀nà méjì ni òfin là á lẹ̀ àwọn tó sọ pé tí wọ́n fẹ́ kílẹ̀ ẹjọ́ yìí ó da ẹjọ́ yìí nù pàpátá ó yẹ kí n ṣe báyìí ó rẹ̀ ní ọ̀nà ọ̀gbọ̀nsọ́mọ̀ tó yẹ gbà pa díẹ̀ e. ẹlòmíà lọ́rùn ẹlòmíà máa gé lẹ́sẹ̀ ẹlẹ́mi a máa gé lórí ẹlẹ́mi lè yàn adìẹ ń bàn tábẹ́ fọ́tà ṣòfò so kò sọ́nà tó igbá rìn pàdé ẹ̀ ìgbà ń sọ̀rọ̀ sẹ́ni kan lẹ́nu sẹ̀gbẹ́ àwa ń bì àbọ̀dọ̀ rí wọn bí ẹni pé wọn ò ní àmì wọn á dẹ̀mọ̀ pé wọn ò ní gbèjè lẹ́yìn ẹnì kankan hmm. táwa mọ̀ nìyẹn tó gbé ibi kan ló pin ìrìn àrè ilé ẹjọ́ mi tún bẹ lókè so gbogbo àlà àbí ìjìbọ̀dọ̀ sọ̀rọ̀ àṣẹ. ẹ ṣe gan ni sir ẹ ṣe kẹsàn ẹ ṣe. olùdó wákìrì wákìrì yìí.